anabi la yuminu ahadukum hatta yuhibba akhihi ma yuhibbu li nafsi anabi la yuminu ahadukum islam yóò tí ì pé o ẹ tí ì di mùmínì dáadáa o ẹ tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo dáadáa hatta tẹ́ ẹ bá fẹ́ fún ọmọ ẹ̀yà yín ìtẹ̀ fẹ́fẹ́ mi ara yín ẹ̀rí nínú àdífì mi anabi sallallahu alaihi wasallam anabi ní inna khawalukum khawalukum anabi ní ẹ̀rí àwọn ẹrú yín ọmọ ẹ̀yà yín ni wọ́n ja'alahumullahu tahta aydikum ó wọ ọlọ́run ló fi yín sí ọ́ndà wọn bọ́lọ́run bá fi ẹ̀yin tẹ́ ń ṣàánú tọ́lọ́run bá fi yín náà sọ́ndà ẹnìkan kí lẹ fẹ́ ṣe ànábì wa ní faman kana akhahu tahta yadi ẹnikẹ́ni tí ó bá wá rí ọmọ ìyá rẹ̀ tó bá bá a pé òun ń ṣàkóso rẹ̀ ọlọ́run ń fòun sí káwọ́ rẹ̀ fàlíwò tí mò ń mímọ ẹ̀yà kò ajá sí pé ní tó bá ti jẹ náà ni kó mọ fẹ́ ni tó bá wà ní káwọ́ ẹ̀ o fàlìyùtì ìmùhù mímọ ayá kù ìtàbá tí òun náà bá ti ń jẹ náà ní kó máa jẹ fàlìyùl bísùhù mímọ ayẹlbàs ìtò òun náà bá ti wọ òun náà ní kán irú yẹn náà kó wọ o fọlá àtúkàlì fún ọmọ yẹn gbìlìbò ànábì ni má fún níṣẹ́ tí ó pa lára tó bá sì fún níṣẹ́ tó pa lára ànábì ni ràn lọ́wọ́ so ìtumọ̀ ẹni pé gbogbo wa ọmọ ẹ̀yà ni wa káwa náà fi ra wa sípò pé à tí a bá wà ní pòsíṣàn ẹni tí wọ́n ń ṣàánú lónìí bú ni ó ṣe rí wàhálà hùwà ṣùgbọ́n adúpẹ́ fún ẹ̀yin èèyàn fún gbogbo ìgbà yín ọlọ́run bá ọba àlejò ọlá kò ní pín yín pa ọlọ́run bá ò sì ní ẹ̀ ní firú ẹ̀ gbá ṣùgbọ́n tí mo kọ́ mọ̀ ni pé wà má tukọ́ di mo lè à ń fòsè kùn mí khairin tajidu indallah kò sí gbogbo dáadáa tí èèyàn bá ṣe ọlọ́run ní gbogbo dáadáa tá a bá ṣe á bá níwájú ọlọ́run wàláì èyí ó bá wájú ọlọ́run kò dẹ̀ sí gbogbo apátálá lọ́jọ́ àgbákò òun wájú kò sẹ́ni náà tí ò lọ́jọ́ àgbákò òun wájú a máa bẹ lọ́hùn gbogbo ọjọ́ àgbákò wa ọlọ́run kò ṣe ní fúfúyẹ́ kò sí nǹkan tó lọ́wọ́ fi ṣe ní fúfúyẹ́ náà òun náà ní àwọn sàárà tí à ń ṣe àmọ́ sọ ní ọjọ́ monday nígbà tí mo ń ṣe program mo ní alfa wa alfa eh, abdulhakeem raifu nígbà tí ọlọ́run ní kí wọ́n ní accident láti bí august last year tá a ti rí wọn tá a ṣe èmi ò sì mọ̀ ọlá pé nǹkan pọ̀ fẹ́mi náà then secondly ni pé bóyá wọ́n ti change shop as said earlier ṣùgbọ́n nínú ìyọ̀ǹda ọlọ́run àṣẹ wọn ní accident ni kódà tí wọn tiẹ̀ lè jáde kúrò nílé bó ti wulẹ̀ kó mọ so at the end of the day aṣáárí pé àdánwò ọlọ́run lóríṣiríṣi àti ṣe test gan àti ṣọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ó difficult fún wọn so ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé gbogbo àwọn bí wàhálà náà ṣe tó ó jẹ́ kí wọ́n kúrò lọ hospital gbogbo ẹni mo ṣàlàyé fún wọn ṣùgbọ́n a mistake kan nígbà náà account tá a filẹ̀ account yẹn Eh, eh, nígbà tán máa fi dé bank wọ́n rí wípé ó ti wọ́n ẹlò wọ́n ti fún ẹlòmíì bóyá àgbà tí wọ́n bá wọn rẹ́gísítà ẹ̀ process ẹ̀ ẹ fún mi níbi dẹ́kọ̀ àkáǹtì new àkáǹtì ẹ̀ sí ìgbà tí wọ́n bá wọn process tí wọ́n bá tí wọ́n fún wọn lákáǹtì ẹ̀ wọ́n process ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n nígbà tá à ń ṣe broadcast ìgbà tá à ń ṣe broadcast mo mo fi new àkáǹtì yẹn mo fi bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ní nínú so far nínú new account yẹn àwọn ti rí èló lẹ́lẹ́ ti rí wọ́n làwọn ti rí fourteen thousand five hundred so fourteen thousand five hundred ń gbọ́ kódà kò ì tó in tí wọ́n fi lọ ṣe kínálẹ̀ kẹwàá ṣe ná. èmi ò gbé ìbò tó bá wọn so wọ́n ní ká ṣe floating profile àbí àti pé wọ́n yà scan ṣé ẹni tí ò rówó jẹun ṣé ó rówó yaskan bíi poem kan tá tá a wà ní primary school wọ́n ní ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri ìgbà tí wọn ò wẹnu wọn ó ṣe wẹ̀dẹ̀ wọn ó jọṣẹ ni àbí wọn ó fi wẹ̀ so ẹni tẹ́bí ń pa ṣó yóò rántí pé òun fẹ́ yaskan nìkan so lára ń tí ìlú èbó tó fi yàtọ̀ sí gbogbo irú ilé ìbáyìí ká nílùú èbó ni kódà kò sí wàhálà kankan tó mọ bó ti wulẹ̀ kó mọ so ẹ dákun torí ọlọ́run ẹ̀yin jàmọ́ ẹ̀ bẹ́ẹ̀ tí máa ń ṣe ní gbogbo ìgbà ẹ dákun torí ọlọ ẹ bá ran àáfàá wa wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe o wàláì tailor ni wọ́n is a fashion designer wọ́n ń ránṣọ kódà ní skúlù wa àwọn ni wọ́n ń ránṣọ fáwọn ọmọ ń bẹ̀ àwọn ni wọ́n ń ránṣọ fáwọn ọmọ ń bẹ̀ tó ṣùgbọ́n látìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ mo sọ fún wa ní formal video tá a ṣe àtìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣé irú ẹsẹ̀ yìí yẹ bá ń gbé kinní sí ṣé irú ẹsẹ̀ yìí lèyìn ó fi máa wa máṣíìnì ẹ rí i pé olúwa rẹ̀ fẹ́ hanra rẹ̀ lé kódà bá ṣe wà hátà làhàn wọn tí ì lè gun ọ̀kadà níbi tó lè dé so ẹni tí ò lè gun ọ̀kadà ṣóun ni ó fi òní ọmọ fẹsẹ̀ wá machine èyí tó tiẹ̀ wá jẹ́ mọ̀ fún mi ni wípé gbogbo àwọn ọmọ iṣẹ́ tó tún wá kí wọ́n dúró ti ọ̀gá wọn nígbà tí nǹkan le gbogbo wọn pápá wọn ti sá lọ wọn bá gbé ṣọ́ọ̀bù tì mo ní ah wọn ní ìgbà ṣòro la mọ̀ mọ́ mọ̀ rẹ lóòótọ́ lásìkò tó yẹ káwọn ọmọ múra síṣẹ́ kán dúró ti ọ̀gá wọn kán ṣe gbogbo wọn sá lọ wọn ọ̀rẹ́ nìkankan iṣẹ́ táwọn sì yàn láàyò rèé wọn ò níṣẹ́ míì tí wọ́n ń ṣe ju eléyìí lọ ó dàbí irú àwọn àìná sẹ pé ẹjọ́ nìkan la mọ̀ ọ́n rò báàbá ti ríbi rojọ́ wàhálà dénú ọlọ́run kọ́ mọ̀ jẹ́ kó mọ̀ tí jẹ́ wàhálà ò dé nìyí ká kọ́ mọ ká ṣe wáàsí láyìn tiwa nìyẹn ọlọ́run sì ní nasaya kumla shata ọ̀nà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wa ọlọ́run wa máa ká rẹ̀ lẹ́mọ̀mí ní ònà àlìyẹ́ fi rù káfà gbogbo wa ò lè lọ sójú ogun tán wàlọ́wọ́lá anáfàrọ̀ mi kúlì fírìkọ́tì mínì ìbá dáa kó ṣe wípé àwa wà ní fíríkọ̀ fíríkọ̀ ká pín sọ́tọ̀ọ̀tọ̀ tọ́ ìfàtọ́ ní yàtàfàkọ̀ òfin dín nínú àwọn tí ó lọ ju ogun káwọn kan ó dúró dídí dúró wọn yàtàfàkọ̀ òfin dín kí wọn àwọn ó lọ kọ́ ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn wàlíyúnfirú kọ́mọ̀ ohun ìdárọ́jà iléhìn láàláhùn yàdàrún ńgbà wọn bá ṣẹ́rí padà kí wọ́n lọ máa kọ́ àwọn èèyàn ní mímọ̀ ẹ̀sìn sọ́dọ̀ àkíwáyé pé àwọn kan jáde lọ wọn ò lọ máa dìfẹ́ǹdì kínní ilé ò máa dàrú ṣùgbọ́n àwọn kan gbọ́dọ̀ múlé lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn so gbogbo wa à lè à lè rí bákan náà ẹlòmíín sìn láti àárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ yín sí báyìí ẹlòmíín ò lè sọ tú kò lè sọ̀rọ̀ two minutes yóò ti sùn so irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni yẹn ò lè teach torí pé ó teach ọmọ yọ lẹ́nu yóò béèrè question oríṣiríṣi nǹkan ní oṣù ẹ dáàbò torí ọlọ́run à ń appeal sí ẹ̀yin èèyàn ni the Muslims àtàwọn non-muslim both in Nigeria and diaspora ẹ dákun ẹ bá ran àfáà Abdulhakeem Raifu ẹ bá ràn wọ́n lọ kò sẹ́ni kódà ó tì wọ́n lójú pọ̀ pé irú wọn ó ṣẹ̀ṣẹ̀ máa bọ́ sí social media láti máa ṣẹ̀ṣẹ̀ wá tọrọ ṣùgbọ́n eh, bí ò bá bẹ́ẹ̀ ò bá ti ní choice kò sí nǹkan tí yẹn fẹ́ ṣe bí àṣà àwọn tí wọ́n ń hun lárúbáwá tuntun wọ́n ní láṣọ ìsà lànà wọ́n là option lànà à ní choice à ní option so ẹni tí ò tó nǹkan kò gbúdọ̀ máa pera rẹ̀ ní nǹkan torí pé yóò kàbùkù lọ́dọ̀ àwọn tó lè tó lè ọ̀ ń lọ bí tí ìpàdé àwọn olówó wà ìwọ náà wá lọ wọṣọ ńlá ńlá lọ́wọ́ àwọn tó fẹ́ tọrọ owó lọ́wọ́ wọn definitely o ti mọ̀ pé ò ní rí nkẹ́kẹ́ gbà lọ́wọ́ wọn kódà torí pé aṣọ tí wọ́n gan bá wọ̀ tẹ́lómi bá wò sí jẹ́ pé aṣọ tẹ́ni gan wọ̀ gan fẹ́ ju tòun lọ so ẹ dákun torí Ọlọ́run so account number yẹn ó ti a ti fi sí sórí kíní ta kọ́ bẹ̀ pé save an accident muslim uh, account number ẹ GT Bank ni zero four three one five zero three two three four zero four three one five zero three two three four ẹ dákun Raifu Abdulhakeem ẹ kí ni tọdún ẹ Olóyèdè ẹ dákun torí Ọlọ́run wọn ni wọn máa lè ahadin inda omi ní àìmọtì tó jíza ilẹ̀ tí kò gbogbo àwọn tó ń wa lọ́wọ́ kì í ṣe pé torí pé ká lè ṣe jazakumullahu khairan lẹ ṣe ń fún wa lówó rárá o ilẹ̀tìgọ́ àwájú rabbil àlà torí ọlọ́run lẹ ṣe ń ṣe o torí pé kẹ́ẹ̀lẹ́ bá rí ọ̀nà ọlọ́run ni o torí pé kẹ́ẹ̀lẹ́ bá kẹ́ẹ̀lẹ́ kẹ́ẹ̀lẹ́ kẹ́ẹ̀lẹ́ rálì jẹ́ńlẹ̀ wọ̀ ni o torí pé ọjọ́ àgbákò tí iná ẹ̀yìn náà fi ń sún síwájú torí páwa náà àmọ́ ibi táwọn ọmọ tiwa náà lè dé la ṣe ń ṣe bẹ́ẹ̀ wọ́n lásán ò fàyàrọ̀dọ̀ gbogbo ń tẹ̀sí fẹ́ ní ti dáadáa yẹn náà ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ẹ dákun torí ọlọ́run ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ Ah, ẹ rí i pé tèmi gan fi ń tèmi gan fi ń pariwo <laughs> ah, ó ní bó ṣe jẹ́ ẹ̀rí ó ní bó ṣe jẹ́ so torí pé ẹni tí ẹni tó gbájúmọ́ ṣe ọwọ́ rẹ̀ tó ń ṣiṣẹ́ látàrí kó lè da kódà mi ìfẹ́ sọ pé èmi àti wọn dúró sọ̀rọ̀ rí lẹ́yìn kásálámọ̀ kó ní kálukú mọ́ lọ torí pé wọn àwọn bí bẹ́ẹ̀ bá dẹ̀ dé ṣọ́ọ̀bù wọn two four seven ni wọ́n máa ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá bá wọn ní ṣọ́ọ̀bù á jẹ́ pé bóyá wọ́n lọ deliver aṣẹ́ àbí wọ́n lọ ibìkan tó wà very important so kì í ṣẹni tó ń fi kì í ṣẹni tó ń fi iṣẹ́ ṣeré ṣùgbọ́n tọ́lọ̀ bá ti rí báyìí kò sí èèyàn ó gbà fọlọ́run náà ni kò sí tó ẹ̀rọ ẹ̀ṣẹ̀ òkọ́lọ́ bọ̀bọ̀ àlejò lákòókò náà ọ̀sẹ̀ nìkan kan wá. so ẹ dákun account number náà account I mean báǹkì yẹn GT bank account number zero four three one five zero three two three four zero four three one five zero three two three four orúkọ tẹ́ẹ̀rì ń bẹ̀rẹ̀ nìyẹn Akeem Raifu kọ́lọ́mù olóyèdè kọ́lọ́mù ọba àlekè ọlá kó mọ́ṣà ṣe dáadáa fún wa gbogbo ẹ̀yin tí ẹ máa dá sí náà ẹ ní firú ẹ̀ gbà o pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run yóò san yín lẹ́san olóore nílẹ̀ ayé bí àti lọ́jọ́ gbẹdàlì kíámọ̀ اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هم الا فرجته ولا دين الا قضيته ولا حجة من حوائج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناصية بيدك ماذا فيها حكمك عدل فيها قضاؤك نسألك الله بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو ذات أبي في المغيب عندك أن تجعل القرآن ربي قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذاب همومنا ومومنا وأبدل في مكان حزن فرحا برحمتك يا أرحم الراحمين سلمنا من كل الفزع والحزن والهم والغم والضر والشر والفقر والمرض والشقاق والفسوق ومن كل ذي شر ومن جميع مصائب الدنيا والآخرة يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Hello, sorry,